pressure ti wà pressure ti wà pressure ti Eh, situation nàìjíríà ti critical yes onírànì mò ń pa wà á tó di nísìn ìwọ máa wo cbn gbogbo wọn cbn ọ̀fíìsì ní màríwá wọn olówó yẹn pressure ti wà pressure ti wà ní nàìjíríà báyìí tí ó ti ní sáwọn gáàsì ti ṣe bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo everything everything everything everything gbogbo eh, kìíní tẹ̀kan lẹ́kiri everything wọ́n ti fà á ya àti pdp àti apc labour everything igbó pressure ti wa, pressure ti wa. yorùbá nation this is the last option we talk am we talk am àti sọ wípé situation nàìjíríà ko wà rìmẹ́kẹ́bù mọ́ àní dividing òun ni ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ pressure ti wa, pressure ti wa. àwọn èèyàn ti fẹ́ kú tán báyìí wá láti ṣẹlẹ̀ ṣebí ó ti rí i marina nìyẹn ní cbn ṣó ti rí ṣó rí bí àwọn ilé àwọn tàbújá nìyẹn ṣó ti rí bí a ṣe sọ̀rọ̀ ẹgbà wọ́n ti block ondo eh, ondo ọ̀rẹ́ kò sí mọ́tò tó lè kọjá wọ́n ti fi trailer everything everything wọ́n ti fi block yes ó ṣe lọ nìyẹn àti sọ láti bí two years ago yìí pé wàhálà máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ apple eh, wàhálà ti ṣẹlẹ̀ nàìjíríà yorùbá nation ìwájú báyìí lójúkú gbé iwájú lójúkú gbé iwájú ti rẹwẹsì To tó ti rẹ̀wẹ̀sì ọkàn tó ti rò wípé kò sí ọ̀nà àbáyọ àbọ̀ ló ń lísì sí gbogbo oríṣiríṣi nǹkan tó ń bá Yorùbá nation pọ̀ tó wà lọ́ ṣèrẹ̀wẹ̀sì wípé Yorùbá nation ti kú àbí mídíà kan bọ́ síta ó ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation wọ́n fi rọ́mọ irọ́ ni ọ̀ọ́ my dear mi ìsọ̀rọ̀ nípa òmìnira o Yorùbá nation gangan gangan gangan báà bàbá ni ìbá yín wọ́n bílíọ̀n bàbá mi ayé lóge mo gbé fún yín tán pátápátá sáì bàbá ó yá ọmọ kan bí wọ́n bílíọ̀n ọmọ kan bí wọ́n tírílíọ̀n ó ṣàmì ó ṣà ó ṣàmì ó ṣà ó ṣàmì ó ṣà ó ní kúnyà yín lásán to all the warriors pátápátá tẹ ti ṣubú tẹ ti lọ ẹ̀jẹ̀ yóò ní lọ lásán mo gbé fún yín ẹ máa ṣọ̀nù rẹ ó jẹ́ gbogbo lọ́sì tó ìwà láyé tẹ wà láyé tẹ ní ọ̀nà àbẹ̀rẹ̀ láéláé mo kí yín mo gbé fún yín pátápátá o mo yẹ mo fún gbogbo pariwo pariwo wọn làwọn la kógun ja yorùbá land ṣé ó ti tán báyìí sìn ó ti yá nìyẹn yorùbá nation lélélé ṣé ó ti wá wà convince sìn ṣé ó ti ń wà convince wípé ìrìn àjò yorùbá nation ọwọ́ ọlọ́run ló wà ènìyàn ò lè stop ẹ̀ màmá tí wọ́n gbé wá kó wá ja yorùbá nation rú how market màmá ẹ jẹ́ ká ráyè fèsì gọ́fìmẹ̀ntì bó ṣe yẹ ká ṣe fèsì gọ́fìmẹ̀ntì ẹ wá dojú ara wa kọra wa ẹni ká máa gbógun tira wa ká máa bára wa jà ẹ wá wo ibi tí ọlọ́run gbé ọ̀rọ̀ yìí lọ yorùbá nation ọlọ́run títí dópin we see am till the end with that dia pressure ti wà ó ti wà yorùbá nation gidigba gidi gbogbogbò yorùbá nation gbogbogbò yorùbá nation gbàgbàgbà yorùbá nation bí bí bí abáwọ́tẹ́ fẹ́ràn àgbà má tẹ́lẹ̀mú yorùbá nation movement wọn láyé ẹ̀ tí wọ́n bá ní gbogbo gbígbèmí ṣe ń lọ nàìjíríà wà á mọ̀ pé the only option the only option and the last option yorùbá nation. oh yeah, oh believe Marina. Oh, je niyen o bó ṣe jẹ́ nìyẹn gbà kí Yorùbá lè ṣùgbọ́n nítorí Ọlọ́run ìtẹ̀síwájú dé bọ́mọ ilẹ̀ Yorùbá ìtura dé bọ́mọ ilẹ̀ Yorùbá àṣeyọrí dé bọ́mọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni gbogbo ayé jẹgúdú jẹrọ ìjàdí orílẹ̀ èdè ti ẹ̀ mọ́lẹ̀ gbogbo alágbára àfẹ́mi àfẹ́mi ní bóyá ọjọ́ba ni àbídòyè gọ́fúnà mínísítà sínétọ̀ àbójọ́mọ̀ ògbóró tó lọ́fọwọ́ kalẹ̀ tó halẹ̀ mẹ́rin then you now say uh, you just vote somebody based on tribe you vote somebody based on religion you not vote incompetent people people that, that have the brains and the know how to do the right thing just see look at the people something. a ti ń súnmọ́ bẹ́ẹ̀ ó ti ń get closer ó ti ń clear <laughs> ṣó clear ó ti clear <laughs> pressure ti wà ọlọ́run ó yá ọmọ yèmí ṣé o ti bá mi ṣe kí ni o ti bá mi subscribe o ti subscribe support brand dára kí ló ń ṣe ẹ́ bá mi support má máa bínú orí jù kó fífi làdédì my dear ó yá tó bá jẹ́ kó ti subscribe má gbàgbé láti tọ notification bell tó bá ti subscribe kí ló tún gbọ́wọ́ ẹ̀ ṣó yá lọ tẹ̀ èmi wá fẹ́ kó bá mi drop eléyìí tí mi ò rántí sọ nínú fídíò yìí bá mi drop ẹ̀ ní comment section yes kí ni ìwọ náà rí sí situation tó ń ṣẹlẹ̀ on ground ẹ ṣé yorùbá nation ni ẹ ṣé o ṣì ní hope àbí hope ẹ ti dash ṣé ti sá lọ tó rò ipá politician ló lè ṣe ó jẹ́ tètè sá padà pressure ti wà.